motoka si Calvary níbíyàjẹ́ náà ìdánwò lẹ́dẹ̀ nínú tọ́tàgbẹ́ dìde Jésù ló tán lọ ìṣẹ́gun dájú àmọ́ fẹ́ẹ́ rí jẹ́. 속에 내 몸은 잊었어 못내 일은 있을 거야 자꾸

more

只要有你，我努力，你努力，我证明，依然你让我落。你把灿烂把光明，心里来，结束又。

con la relazione con mi fe ohun ìtọ́nà ìgbàgbọ́ ìràwọ̀ òòrọ̀ òun nìkan lárẹwà tí ọkàn mi fẹ́ olùtún. on you.